so next time wàá tún ka méjì tó gbogbo eléyẹn minal mushawishat nínú nǹkan tí máa ń kó àìrójú báyẹn ni tí èdè kí ọmọ wájú ta ló ń dúró sí bẹ́ẹ̀ ni gbogbo níta máa ti ń lẹ́ mọ́lẹ̀ tí ó mú àwọn èèyàn máa ká ìrójú níbi sọ́láàt kódà gẹ́ẹ́dì mú ètò lọ́lá jù kò síbi ká ṣe sọ́láàt lọ́nà tó ṣe pé ilẹ̀ ẹlẹ̀ láàmú agbára lé ilẹ̀ ẹlẹ̀ lórí wọ́ọ̀mà kan ilẹ̀ ẹlẹ̀ ni mu wọ́ọ̀mà kan nítorí pé òní mà tún ma sọ láti tẹ́lẹ̀ náà wọ́n á ti gbogbo tẹ̀yìnrìnyìnrìn kíní kan ẹ̀ tẹ́ǹgàrán gbogbo ẹ̀rẹ́ ló kúnlẹ̀ irọ́ lásán. gbogbo àwọn àtẹ tó wá pé tó bá forí sí olóòtú tí ọ gbogbo ò lè jẹ́ kó bẹ̀rù ọlọ́run kò lè jẹ́ kó mọ wájú ta ló dúró sí torí ẹ̀ ló ti jẹ́ pé masjid Rasul sallallahu alaihi èèpẹ̀ àtòkúta wẹ́wẹ́ nìsàlẹ̀ rẹ̀ ní fúlọ̀ rẹ̀ síbẹ̀ yìí náà gbọ́ nù hadith wọn àná bisọ lọ́wọ́ àṣìlá ṣe sọ́láàt lọ́jọ́ tó ju rọ̀ bó ṣe gbórí sókè báyìí ẹ rẹ̀ ní sàn lórí rẹ̀ báyìí sallallahu alayhi wa sallam sísáwà làwọn adá jùlọ ni even gbogbo sumẹ́ntì tá a lá ń ṣe yìí gan-an náà ní ìsìn yìí báyìí kìí sára rẹ̀ kìí sára tí wọ́n sọ pé kọjẹ́ lẹ́ẹ̀lẹ̀ torí sumẹ́ntì èsè lẹ́ẹ̀lẹ̀ òun náà gan oríṣi táìsì kan ni àmọ́ táwọn amẹ̀kúnnù so gbogbo irú àwọn eléyẹn náà tó bá ti wá di pé táìsì kò tún máa ń táìsì lásán ó tún mírọ̀ àbá bí àwọn kanu nílẹ̀ lárúbáwá Morocco wọ́n kọ́ mọ́ṣáláṣí kan wọ́n pè ń tọ́ba ọba tó ti kú Al-Malik Al-Hassan ìnàm Al-Malik hassan ní Morocco tó kú tọ́mọ rẹ̀ fi jọba yìí wọ́n kọ́ mọ́ṣáláṣí kan sórí eré gúúsù láàrin òkun wọ́n á kọ́ mọ́ṣáláṣí hàn nígbà yẹn wọ́n kò sí mọ́ṣáláṣí tó dàbí rẹ̀ láyé níbi beautification èdè kí kò sí mọ́ṣáláṣí tó dàbí rẹ̀ eléyìí àti mọ́ṣáláṣí wà yí báyìí ládàá kan náà kọ́dà bóyá àtúngbà ọlọ́wà àlámà à ń wò pé àtúntẹ̀ gba ládàá jù bẹ́ẹ̀ lọ torí pé ń bẹ̀ yẹn ọ̀ṣọ́ tí wọ́n ṣe lásán kò lè jẹ́ kó ọfọkàn sí sọ́láàtì ìtumọ̀ pé kò sí tí wọ́n ṣe tó fẹ́ dáa láyé nù tó máa ń kírun níwájú ẹ̀wà rí tẹlifíṣàn tẹ́ pé wàá máa wo gbogbo tí ń lọ nu masjid ẹ dákun sísọ láti náà nù tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin torí ẹ̀ ọ wá nínú àwọn àmì gbẹ̀ǹdẹ̀ àkèyàmà ká máa ṣe mẹ́sàlásí lọ́ṣọ̀ọ́ ká tún wá máa fi ṣe fáàrí ẹ̀rí kò ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀ so yàtọ̀ sáwọn tó tún jẹ́ pé àwọn wọ́n wá kọ́kọ́ gbogbo àlìjánu báyìí gbogbo kọ àlìjánu tí wọ́n mọ̀ wọ́n tó abẹ́ẹ̀ rí i. ẹ̀yin ò tí ì rírí báyọ̀ ńgbà tí ẹ̀ máa kí ó <laughs> wọ́n ẹlòmíì ó pa àwọn rẹ̀ yóò tó wọn gbogbo ẹni tó ọmọ ọmọ pò tọ́wọ́ báyìí nínú sàárì wọ́n tó wọn wọn kínníkan gbogbo kínníkan wọn lè kọ ẹlòmíì muhammadu muhammadu muhammadu hami muhammadu ah, ah. so gbogbo olúwa wàllu naam aleykum salaam. a ti dáhùn débi kó ti sú wa ìbéèrè o a ti dáhùn dáhùn rẹ̀ débi kó ti sú wa àmọ́ ká mọ́sálà ìsọ bóyá ò gbọ́rí kò sí tọkàn pẹ̀lú kò borí ó borí àdéhùn lọ sọ pé ńgbà tí o ti borí alukurani tí wọ́n ń ké irọ́ lọ́n kò sí àwọn ọ̀mánú islam yìí ẹni tó bá sì mọ̀ kọ́ ràn wá lọ. lẹ́yìn náà wọ́n tún ní wọ́n ṣe sọ́láàt obìnrin sírí lẹ̀ ní kíni ìwọ lóbìnrin tó sírí lẹ̀ nù sọ́láàt. wọ́n tún lẹ́yìn òun lọ́wọ́ ọ. <laughs> láti máa bọ́rọ̀ rẹ̀ so. èèyàn gbọ́dọ̀ àṣejù ah, ah. nìyẹn àṣejù nìyẹn pé ó de fìlà kó tó mú mi mo rò pé n tó fẹ́ sọ ni pé ṣé kí èèyàn jókòó kó tó mú mi sẹ́wọ̀n pé lẹ́yìn wọn máa kúl kó jókòó kó tó mú mi sunna ni tọ́ba wá dúró kó tó mú mi kò burú torí pé Ànábì ṣe bẹ́ẹ̀ lè bọ̀ yánil jawaz àmọ́ dé fìlà kó tó mú mi pé kí ni tó bá tiẹ̀ jẹ́ kó sọ pé kéèyàn dé fìlà kó tó yàgbẹ́ yẹ́s Abubakar radiyallahu anhu máa ń ṣe bẹ́ẹ̀ kìí sírí lẹ lọ yàgbẹ́ àmọ́ dé fìlà kó tó mú mi là síbẹ̀síbẹ̀ náà a ti sọ pé kò yẹ wá kò pọ́n wa lé káàánú ọmọ forí wa lẹ̀ kolofo gbogbo gbà àwọn kan sórí kolobo wọn ní mọ ní mùsùlùmí wọn ní mọ kíní so káàánú ọmọ tíra láti avoid ẹ̀ àbí òye wa torí ọlọ́run má jẹ́ ká kúkú tí wọ́n fi kà wá kún kèfèrí o ẹ̀hẹ́n máa ní sísẹ́ máa ń travel tẹ wọn mọ́tò gbogbo wọn ẹ̀rì tó rí wọn ṣe polówó mẹ́ẹ̀ wọ́n ti máa gbé gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù praise the Lord tí wọ́n ṣe ah, hallelujah ó oh, ṣe hallelujah why why praise the Lord ẹ mọ̀ pé mẹ́ẹ̀ ọba tí wàá rí fìlà ẹ pẹkutukọ lórí rẹ pé ah. àwọn eléyìí ọ̀tọ̀ lórí làwọn o àbí òye so ó yẹ kí wọ́n mọ̀ á mùsùlùmí jàmà ó yẹ kí wọ́n mọ̀ á mùsùlùmí ẹ má jẹ́ ká máa ṣèṣe tí wọ́n fi wá máa kà wá kún kèfèrí kò bá jẹ́ sukú rẹ náà wọ́n bá ń wọnú yunifásitì rẹ lọ dé fìlà rẹ sọ́ni kan ọmọ gba lẹ́kítọ̀ ni wọ́n ní òní wọ laboratory tó bá dé fìlà níbo lọ́wọ́ wọ́n wọ́n kọ́ sí nínú òfin yunifásitì pé kíni wọ́n sì mọ̀ pé alhamdulilayi kò sọ́dọ̀ orí yunifásitì ń bì sáhùnwalala sọ́jà bó ṣe jẹ́ aleykum salaam. lára àwọn àgbàlagbà kọ̀ọ̀kan máa ń ṣe àwọn kan kan tó mi wàá mọ̀ bóyá nǹkan tẹ̀ bá ṣe bẹ̀ tán bá ní nǹkan ọ̀sìn lásìkò tó bá ń fún nǹkan ọ̀sìn lóúnjẹ wọ́n àmọ́ ṣàdúrà pé ìwọ náà jẹ́ kí n wà jẹ́ náà máa ń jẹ ìwọ náà ọmọ mi tó wà ní Saudi. ẹbí wọn léèrè ẹbí wọn léèrè bó wọn ti rí àwọn ọmọ àwọn ọmọ náà aleykum salaam. bá ṣe ṣé ẹ bá wà ní fáǹsì àwọn Arsenal àbáwọn Chelsea ṣé bá kíkọ̀ kódà kódà Hizbullah lọ́yẹ̀ kéèyàn wà ala inna Hizbullah. هم المفلحون. ìjọ ọlọ́run ẹ̀kẹ́ ọwọ́ kìí ṣe ìjọ Arsenal kìíní kan Chelsea kìíní kan Jexi kìíní kan uh, Man U pé kíni kí la fẹ́ fi yún sí náà torí tí wọ́n bá lọ fira rẹ sọ́kàn nù wọn ẹ̀jẹ̀ rú nígbè e máa rú olùkọ́ yìí náà fura nísìnyí ọkùnrin wa lọ lẹ́ kíní máma rẹ pé up Chelsea up blue ọlọ́run bá ṣe wọ́n bá jẹ yín seven zero wọ́n ti wá gbàgbé pé ń bẹ lára mọ́tò rẹ so lẹ́nìkan bá kọjá gbẹgbẹ́ rẹ máa ń yù ló sì jẹ́ pé up my yo up my lọ́ba fura pé up blue ló fi sí mọ́tò pé lọ́ọ́ lọ́ba di pé gbogbo ẹ̀jẹ̀ rẹ rú sẹ́mi lọ́n bá wí ó tẹ̀ lẹ́kọ̀ọ́ wọn kọ́ láti lé láti bo síbo láti bo síbo àwọn ń ṣe wèrè lọ́ọ̀. ìwọ́nàmbá wa ṣe wíńbí kí ló kàn wọ́n ń pẹ́ wọ́n tó jẹ́ one hundred zero kí ló fẹ́ fi ṣe irọ́ lásán wọ́n jẹ́ bó ṣe jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.